tí wọn bá fẹ́ lọ gbowó lọ́dọ̀ lárúbáwá wọn mọ fìtínà tí wọn á dálẹ̀ báwọn lárúbáwá ò fi rí àwọn kan pé àwọn ni wọn ń jà tí wọn bá fẹ́ lọ gbowó lọ́dọ̀ òyìnbó wọn mọ wàhálà ibi tí ò sí terrorist wọn create terrorist òyìnbó dẹ̀gbà yìí pé lóòótọ́ ni I was a student of international relations. tí wọn bá ń sọ̀rọ̀ when it comes to politics ẹ̀sìn ni wọ́n fi sọ Áfíríkà dèrò ẹ̀hìn. Oh, oh ẹ̀sìn kan náà ń bẹ nílẹ̀ lárúbáwá o bẹ̀tí ilẹ̀ lárúbáwá àwọn olórí wọn ò fààyè gba kọ̀ọ̀kan máa kó igbó sáwọn èèyàn lọ́pọlọ kó máa ti àwọn kan kọlu àwọn kan pé kèfèrí làwọn eléyìí ẹ bá wọn dà nìkan kírun ni ẹ yà kúrò lẹ́yìn rẹ̀ ẹsẹ̀ báyìí gbogbo bí wọn ṣe tu ètò ìjọba sílẹ̀ kádàrú àwọn kan ṣe nínú ẹni ó burú jù láyé ìran lárúbáwá jẹ kan òfin ló mú wọn báyìí tí ò jẹ kan dayé. Oh, oh why tó jẹ́ pé áfíríkà gbogbo àgbáyé pátápátá mo wí láti succeed àgbáyé láti lè jẹ́ kí gbogbo orílẹ̀-èdè àgbáyé ọmọ progress kán dẹ̀ exist Africa lògùn rẹ̀ wà. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lóko ọ̀dùn kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wà ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ní ìrè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko ní gbogbo ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó ní bẹ́ẹ̀. allow yourself to be divided don't wow. divide yourself and neither you allow you people to be divided ọlọ́run mọ̀ páwọn tí máa pín yàn yẹlẹyẹlẹ ọ wà láyé. látàfàràkù ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wà mata wàzùkúrú ní mẹ́ta lọ ìyàlẹ́. ọlọ́ni wàzùkúrú ní mẹ́ta lọ ìyàlẹ́ ikùn ẹrántí. ìdíkùrú ìdára ọlọ́run tó ṣe lé yín lórí. ọ̀tá lè para yín ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. fàlàfàbà ìlànà lóbìkún. fúnra ọlọ́run ló fìfẹ́ so yín pọ̀ ló fìfẹ́ so yín pọ̀. fàṣùbáyà tó ń bí ní ìmọ̀tìhì ìkùwà náà. ìgbà tí fẹ́ ti Islam ẹ wá di ọmọ ìyá látara islam. wa kuntum ala shafa hufratin minan nar. ọlọ́run nígbà tẹ́ ń bára yín jà etí bèbè iná lẹ wà etí bèbè iná lẹ ń gbé. báwo qadhakum minna. èmi ọlọ́run mo fà yín yọ níbẹ̀ mo fà yín yọ níbẹ̀. kadhalika yubayyinu Allahu lakum ayatihi. gẹ́gẹ́ báyìí lèmi ọlọ́run ni mò ń ṣàlàyé àwọn àrísà mi. làálàkùn tàhátàdùn ní tìtorí kẹ́ lè bá a mọ̀nà. nítorí òun jẹ́ ká mọ̀ ni pé ìmọ̀nà ò sí láàrin crisis láàrin ká bára wa jà kò lè sí progress. àmọ́ progress mi ọmọ wa lẹ́yìn ìbára ẹni jà tó bá jẹ́ ìbára ẹni jà tó mọ níwọ̀nba tó ní time tí kì í ṣe ìbára ẹni jà lọ́gbẹ̀rẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ kárí ńlọ́lọ́ ni kùránì wí bó ṣe yẹ kí mùsùlùmí ilẹ̀ yorùbá rí ni kùránì kà sílẹ̀ yìí àmọ́ àyà kan tó wá wà tóun júwe kí ló ṣẹlẹ̀ àlàáfíà tàjọ ń gbé pọ̀ abá islam lọ́wọ́ àwọn bàbá wa lórí àlàáfíà ni àwọn alùsùnà ti ń bẹ tipẹ́ oh, oh. wọn ìṣépè fẹ́nìkan kálukú ń ṣe tiẹ̀ ni o lẹ́yìn kan kìlọ̀ fáwọn èèyàn pé bó ṣe yẹ kó rí ni bó ṣe yẹ kó rí ni oh, àwọn sufi ti ń bẹ tipẹ́tipẹ́. wọn yàwọ́ bí majority sufa ayé òde òní ṣe yàwọ́. àwọn tí wọn ò ṣe kankan nù méjèèjì àwọn díìnì díìnì wọn ti ń bẹ tipẹ́ wọn dá fìtínà lẹ́nu ẹ̀sìn báyìí. àwọn àfa oníwàásí níjọ wọn ró ń jẹjẹ níjọ wọn ò rí nǹkan jẹ wọn ti ń bẹ láyé tipẹ́ wọn dá wàhálà lẹ báyìí. Oh, oh. èṣù ló dé owó ló dé kí ló dá wàhálà sílẹ̀ èṣù kí lèṣù ń wá owó. ọlọ́wọ́ sọ fún wa nínú suratul A'raf verse seventeen. Thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa an shama'ilihim. ولا تجد أكثرهم شاكرين èṣù ló sọ fọ́lọ́wọ́ fọ́lọ́wọ́ aláfíà tó fẹ́ ó wà láàrin ènìyàn láyé èyí tẹ́ bẹ lórí tiktok ẹ̀yin tẹ́ gbẹ lórí Facebook ẹsẹ̀ wọlé yẹn ẹ máa bá mi share ten ten times ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì yóò rìn jìnnà àfi àlàáfíà àlàáfíà ẹ bá mi like ẹ bá mi comment ẹ máa bá mi tẹ like and love àwọn fúlágà wọn pọ̀ lálẹ́ oh, oh. tí wọ́n fẹ́ fúlágì ọ̀rọ̀ náà tọ́lọ̀ ń dẹ̀ ti ṣépè pé ẹnì kò dálábòsí jẹni tó ń kọdí àwọn èèyàn lọ́nà láti gbọ́rọ̀ lọ. àwọn èèyàn rẹ̀ lọ́dọ̀ ara wọn ṣètánì oh, oh. sí ni wọ́n. Oh, mùnàfíkì azọ́lùmí túlétúlé. túlétúlé. ó ṣe ń wò yìnyín ló tún wọ̀ ọ̀hún bẹ́ẹ̀ bá fẹ́ parí ìjà ló tún yín mú. ló tún yín mú. kàkà kó o wọ́ kàkà kó fọ̀sẹ̀ kó túbá rede rede ló ń bá ká. Mùnàfíkì àzọ́lùmí túlétúlé bó ti wọ̀hún ló tún wọ̀hún ló tún yín mú kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ kó jẹ́ gbé lálàáfíà kó bá ọ̀gá fìtì rábàdàgbà rèdèrèdè ló ń bá ká. sèkánì ló sọ níwájú ọlọ́run lórí ọlọ́run bàbá àjílẹ̀ náà wù gbogbo àlàáfíà tó fẹ́ kó ṣẹlẹ̀ yìí bó ṣe lọ fẹ́ káyọ̀ wà lálàáfíà báyé bá wà lálàáfíà sóhun ò ní rí iṣẹ́ tó ń ṣe. bó làwọn ọmọ náà ṣe wà ìrì ọlọ́run zuman hati ya náwó ní bẹ́yìn àìdí olùwà dà wọ́n rú lọ́wọ́ wájú tí wọ́n bá lọ wájú wọ́n dà wọ́n rú wá mi lọ ìfihì bí wọ́n gbà ẹ̀yìn wọ́n dà wọ́n rú wá látẹ̀ wọ́n ní àìní wọ́n dagboru lápá ọ̀tún wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n dagboru lápá òsì wọ́n lọ àtẹ̀jí dára. ṣáàkiri ìrẹ́lẹ́ wọ́n dà wọ́n rú débi pé wọn ò ní lè dúpẹ́ fún ọmọ Islam wọn wá di fìtínà oh, tí wọ́n máa oh. pé ìwé ẹ̀sìn wo lẹ́ ń sìn yìí ìwé ẹ̀sìn wo lẹ́ ń sìn yìí oh, lójoojọ́ mi lójú àwọn kan nígbà tí sí ń jẹ lẹ́gbò ẹnìkan ò rí àwọn kan wọ́n ń jáde wọ́n ń wí kọ́tàkọ́tà ojú ń gbà wá tì fún yín ah, ọmọjọ́jú rẹ̀ yọ bọ́ gọ́tà ojú wèrèwé ló ń gbà ọtí mm. ojú àgbà ọtí ń gbà tí ń bú bàbá mùtúrù markaz ń bú bàbá Sheikh Adam ojú ọgbà ọtí nígbà yẹn ojú ọgbà ọtí nígbà tí ń yẹyẹ bàbá Muyideen Ajani Bello oh, oh. ojú ọgbà ọtí nígbà tí ń bú bàbá wọ ọba Ìlọrin ojú ọgbà ọtí nígbà tí ń bú bàbá wa ìmọ̀ọ́mù ìlú Ìlọrin ojú ọgbà ọtí nígbà tí ń bú gbogbo àwọn bàbá wa oh, àwọn tí wọn kú tí wọn sọ pé náà ni wọn lọ ẹnìkan ló bí wọn ẹnìkan làwọn náà bí bàbá ẹnìkan ni wọn ojú ọgbà ọtí nígbà yẹn o àmọ́ ń gbà tálábòsí wá dé ẹ wá di ojú ń gbà wá ti fún yín ogun tí ò bá ti parí èèyàn kì í padà ń bẹ. ẹ ṣe bá nẹ́bí ṣe ṣe ìsìláàmù ni wọ́n sọ fún ẹ pa nẹ́bí jagun ni. sallallahu alayhi wa sallam. jagun in self defence oh, oh. láti gba mùsùlùmí ayé sílẹ̀ kó dẹ̀ secure future. kí ló ní ànẹ́bí dogun bá dàrí. ebi yẹn kókó wa kà mọ́ lè ní ànẹ́bí ò lọ bá wọn. àwa náà lọ gbéjà bẹ́ẹ̀ ní bọ́dí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ ìgbésí ayé wa. Allah ó wá tọ́ka sọ yí pé béèyàn bá jà ìjà tán ni bó o bá léwèrè tí o bá ti kó gòkè odò bó o bá ìpadà ohun tó padà bọ̀ wá bá ẹ̀ ìpadà bá bìjà yóò burú ju ta kọ́kọ́ lọ. Oh, oh. kò sí ní tó gbé wa débẹ̀ àfi àlàáfíà fa ẹni tí bá ń fa irú ń tà ń fà lọ́wọ́ yìí a lot of things ni ọmọ lose. kò yẹ yín ni nínú orílẹ̀-èdè tó gbẹ́jù láyé òní China wà China ọ̀bẹ nìkan jà. Russia ń bá àwọn country kan jà Russia ò progress ń padà ẹ̀yìn ni China tí ò bẹ́ẹ̀ nìkan jà tó jẹ́ pé economic interest ẹ̀ ló mú mú láyà ẹ̀ ẹ̀ mọ̀ ní pé China ní ń control gbogbo ayé lẹ́yìn oh, oh. àmọ́ téèyàn bá ja àwọn ogun kan àwọn war of necessity ń bẹ láyé tó o bá jà ò lè nísinmi ìgbà tó o bá lọ sinmi wàláyé ń taru ó ń tọwọ́ ba rẹ̀ nú àdánwò bó oh, o bá ní wàá sinmi ọba tó ní ọ̀gá ò ní gbà yàgá fi làǹwàlà o fi dárì mọ́ ìdọ̀tún. ikú táfí sínú àti fàdà ròyà pé gbọ́nù. إن في سنة فدا يقضان يا غافي لا مقبرة يا غافي ولا في دار ولا في دار موعظة ṣé ìgbà yìí ò kìlọ̀ fún ọ tó orí wà sí mú bí wọ́n yẹ sẹ́lọ̀ èkó ń tàfi ìsinmi àti fàgbà òtùpẹ̀rẹ̀ pébìgbé fàdáàrú yẹ kìí sọ̀rọ̀. èkó tàfi ìsinmi àti fàdáàrú yẹ kìí sọ̀rọ̀. tó o bá ń sùn lọ́wọ́ àdánwò gbàtọ̀ sá fún yẹn ni ó di ọ̀dìdẹ pé dídẹ́ àwọn àfa àwa àgbà wọn ronú sùn nísìn àwa kan la fara kóyà rẹ̀. Oh, oh ntí ò jẹ́ kí ẹnìkan kan ó lè dìde láti fáìtì kọ́ọ̀sì yìí wọ́n mọ̀ pé àwọn táwọn fẹ́ bá fa àkọ́bí ṣètánì ni wọ́n. wọ́n dàgì ẹ débi pé wọ́n bá oh. ẹ lórúkọ jẹ́ débi pé wọ́n gbé fọ́tò ẹ lọ́nà tẹ́nìkan ò jẹ́rí láyé gbogbo ẹ láti discourage ẹ. Oh. àwọn tí wọ́n bá ń ṣerú nǹkan báyìí láyé wọ́n máa lé ẹni tí wọ́n bá bá fa wọ́n máa ń pa ẹlòmíì. ẹni wọn ò rí pa wọn apá ẹlòmíì lẹ́yìn ẹ lẹ́gbẹ̀ẹ́ abẹ́ ẹ̀ ni ẹ mọ̀ bí àwọn tí wọ́n bá jẹ́ bí kòjọ bandit kọjọ kan tó jẹ́ pé owó ni target wọn ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa operate ni. gbogbo ọ̀nà téèyàn ti ń rí oríire wà láì wọ́n mọ̀ block ẹ̀ ni. àwọn dẹ̀ mọ̀ present ara wọn páwọn lèèyàn rí. wọ́n dẹ̀ mọ̀ sọ ẹni rẹ̀ dèèyàn bú. eléyìí la wò pa gbọ́dọ̀ dìde fún. bàbá ń Bàrígà nílùú Ìlọrin olórí àwọn ògo Ìlọrin àdìwọ́ àgbà ọjọ́ lọ́jọ́ tó pè mí Tony ní sheik ẹ máa ń wòran ẹ máa ń wòran ṣé ń lérò pé àwọn bàbá wa yìí ni wọ́n wàá jà fúnra wọn ni àwọn bàbá wa yìí ti rìtáyà àwọn ti jáṣẹ́ lé wa lórí ẹ má jẹ́ ká wòran ẹ dìde ẹ wò lẹ Yorùbá lọ lọ́tún lọ́sì àwọn tó lè ṣe jù yín lọ ń bẹ́ẹ̀ wọn ní ṣe bẹ̀tẹ̀ ní àwọn qualities kan tẹ́ fi gbọ́dọ̀ fèsì ogun yìí tẹ́ ẹ bá fẹ́ kíta ọkọ̀ dáadáa nípa yìí oh, oh. ẹ gba àwọn bàbá yìí sílẹ̀ tẹ bá gba àwọn bàbá yìí sílẹ̀ tẹ wá sèfù fíjọ lẹ yorùbá ah, mo ní wàhálà yìí ó mọ gùn díẹ̀ ó ní kí ló burú bẹ́ẹ̀ hmm, hmm. kí ni yóò mọ gbọ́n yàn lọ́wọ́ oníṣẹ́bọ́lọ̀ ń fún yín díẹ̀ kí yóò mọ náà yàn connection oníṣẹ́bẹ́ẹ́ ní connection ah, kílẹ̀ tó ń wò ẹ dìde tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ obìnrin léèrè kọ́lọ̀ bá ń san bàbá ń bàrí gàlẹ́ san dáadáa ìyẹn la bá àlàáfíà wà láàyè àlàáfíà kò dùn mọ́ wa bí ṣe ń lọ pẹ́ẹ́pẹ́ ìyáálé òmùrù. kàmá ṣáájì tàdúrà ló lọ́sàrọ́wọ́ zamanu sáà tí wàá zimanu. Nàṣàwọ̀ Zàmánú Sàátì Wàzìmánú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé there is in religion and there is religion in politics. Méjèèjì ò jọra wọn, ọ̀tọ̀ ni politics in religion ọ̀tọ̀ ní religion and politics. Allah. méjèèjì ọ̀jọ́ra wọn òṣèlú ń bẹ nú ẹ̀sìn tó ká. ìyáálé òmòrò. tó o bá mọ òṣèlú nú ẹ̀sìn dáadáa. mo bọ̀ wọ́n fíńgà ọpọlọ ẹ̀ tábà fíńgà ọpọlọ ẹ̀ wàá ti di ẹrú. ìwọ ọmọ lérò pé tọ́lọ́ǹta nẹ́bì ló ń ṣe ó máa pariwo aláàpàr ó ní màpò ti di ẹrú àwọn kan. gbogbo owó tó o bá rí àwọn lófìsìn. gbogbo òrònú rẹ ò ní lọ bòmí ọ̀dọ̀ ṣéwù ni mm. ọ̀dọ̀ sars ni ọ̀dọ̀ ṣéèkù ni gbogbo òrònú tó máa rò láyé àdánwò tó bá kàn wọ́n ó ti gbà pé wọ́n lọ́kàn oh, oh. tí a bá fíńgà ọpọlọ rẹ tí a tọwọ́ bọ̀ lọ́pọlọ tó bá jẹ́ pé lórí aburú ni wọ́n ṣe mm-hmm. ìwọ kankan wọn máa gbèjà wọn lórí aburú tó ní mọ̀tàn ti mú ẹ lẹ́rú wọ́n máa ń lo ẹ̀sìn láti fi fíńgà ọpọlọ wọ́n máa ń lo ẹ̀sìn láti fi sọ̀yàn dárìndín oh, nítorí tí mọ̀ nínú tíra tẹ́lẹ̀ wọ́n sọ fún ọ pé ò rí bẹ́ẹ̀ mọ́ ntí kuraani wí wọn ni òwí bẹ́ẹ̀ mọ ntí bíbélì wí wọn ni bósi bósi lọkọ nìyẹn. khalif torof be different in order to be recognized. jẹ́kìtì ẹ̀ ó yàtọ̀ káyé ó lè bá a mọ̀ pò ń bẹ̀. kò sẹ́ni tó rí ànábì rí náà wá tà kù láyé. kò sẹ́ni tó rí ọlọ́run tó dá yàtọ̀ ń rí. kí ló dé tẹ̀yìn kan kẹsà déédéé ayé lẹ́wà nígbà ẹnìkan sọ àwa àtàwọn ẹlẹ́sìn kristẹni ti ara wa ká tó dìde ara tu àwọn èèyàn tán wọn rántí yẹn mọ́ ayé la wà nígbà tí wọ́n bú àwọn olórìṣà táwọn wọ́ọ̀nù wọn pé tí kùránì wíkọ́lẹ̀ ń sọ yìí orúkọ búwo ni wọ́n fún mi tán nítorí pé ẹ fi kristẹni ilẹ̀ ẹ fi oníṣẹ̀ṣe ilẹ̀ ẹjọ́ ń kálukú ṣe tiẹ̀ làkúndí inú kún wàlíyàdí ẹjọ́ ń kálukú ṣẹ̀sìn rẹ̀ ariwo ń tàn pa nìyẹn wọ́n ṣe yẹn tán wọ́n á bọ́ sórí àwa mùsùlùmí wọ́n wá pín wa kélekélékélékélé wọ́n wá sẹ́ẹ̀tì ara wa against ara gbogbo àwa dọ̀tá ara wa oh. ẹnìkan wa trust ẹnìkan mọ́ bí mùsùlùmí bá pe mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ ìṣòro tó wà láyé ní ó kọ bí ni pé àfáàṣẹ rìkọ́ọ̀dù mi o ìwé oh, oh. ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ síra wa ìtàn ò ní gbàgbé àwọn tí wọn dá ilé yìí lẹ̀ ìtàn ò ní gbàgbé ẹ kò ní gbàgbé ẹ kò ní gbàgbé. kàmá ṣáàdìtà àdúrà ló ń sàrọ̀ zamanu ti wà sí mánú máa sáwọ́ zamanu sáà ti wà sí mánú. wà á ala ìdarù. látúbù kí wala wàlá yẹdùnmù aláhàlì lásánú wàlá lára ṣàánú. tí wọ́n bá fẹ́ lọ gbowó lọ́dọ̀ lárúbáwá wọ́n mọ fìtínà tí wọ́n á dálẹ̀ báwo lárúbáwá ò fi rí àwọn kan pé àwọn ni wọ́n ń jàfẹ́ sí. tí wọ́n bá fẹ́ lọ gbowó lọ́dọ̀ òyìnbó wọ́n mọ wàhálà ibi tí ò sí terrorist wọ́n create terrorist òyìnbó dẹ̀gbà yí pé lóòótọ́ ni ọmọ nàìjíríà ẹ̀já ronú gbogbo ayé ni mo wí when we are talking of politics of the world I was a student of public relation I was a student oríṣiríṣi ẹ̀kọ́ mo ti ẹ̀kọ́ oh, oh. I was a student of international relation. Hayyakumullah. tí a bá ń sọ̀rọ̀ when it comes to politics ẹ̀sìn ni wọ́n fi sọ Áfíríkà dèrò ẹ̀hìn. Oh, ẹ̀sìn kan náà ń bẹ nílẹ̀ lárúbáwá o bẹ̀tí ilẹ̀ lárúbáwá àwọn olórí wọn ò fààyè gba kọ̀ọ̀kan máa kó igbó sáwọn èèyàn lọ́pọlọ kó máa ti àwọn kan kọlu àwọn kan pé kèfèrí làwọn eléyìí ẹ bá wọn jà nìkan kírun ni ẹ yà kó lẹ́yìn rẹ̀ ẹsẹ̀ báyìí gbogbo bí wọn ṣe tu ètò ìjọba sílẹ̀ kádàrú àwọn kan ṣe bẹ́ẹ̀ nu ayé wọn gbarú ẹ̀ láyè nílẹ̀ lárúbáwá ni o nínú ẹ̀yìn ó jù láyé ìran lárúbáwá jẹ́ kan òfin ló mú wọn báyìí tí ò jẹ́ kan dayé oh, oh. wáì tó jẹ́ pé áfíríkà gbogbo àgbáyé pátápátá mọ̀ wí láti succeed àgbáyé láti lè jẹ́ kí gbogbo orílẹ̀-èdè àgbáyé ọmọ progress kán dẹ̀ exist áfíríkà lògùn rẹ̀ wà. báwo ló wá jẹ́ áfíríkà ò progress àwọn orílẹ̀-èdè tí wọ́n ń kó èrè áfíríkà wọ́n ń progress. Allah. kí ló fà á wọ́n ní káwa gbàgbọ́ pé ọ̀run nìkan là ń lé alkiyama là ń lé àwọn àfáà wa náà dẹ̀ ràn wọ́n lọ́wọ́ àwọn wòlíì ràn wọ́n lọ́wọ́ ẹ mọ́ lé ayé o ayé ò ṣe pàtàkì òyìnbó ń sọ bẹ́ẹ̀ fún wa wọn ló bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn lárúbáwá ń sọ bẹ́ẹ̀ fún wa wọn ló bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn bí wọ́n ṣe ń lé ayé ni wọ́n ń lé ọ̀run. ìlú tó dáa jù lágbàáyé wọ́n sọ fún ẹ pé Saudi Arabia ní ń kọ lọ́wọ́ sí ni oh, oh. mo wo fídíò rẹ̀ ní àná mo sì ń fìlì pé ṣé kékeré àlìjẹ́ nàkọ́ lélẹ́yìí ọlọ́run ìlú tí wọ́n ń pè ní Neom ìlú tí wọ́n ti ná over five billion dollars sí tẹ́nìkan ọ̀nàrú ẹ̀rí láyé lórí project kan Saudi Arabia ló wà wọ́n sọ desert dilẹ̀ ọlọ́ra ìlú tó wà níbẹ̀ tó jẹ́ pé lórí khutut oh subhanallah lórí line ní gbogbo nǹkan tó bá ṣe ò ní tò ó nájà lórí kọ̀ǹpútà lórí line wàá sùn lórí line wàá jí lórí line. Allah ibi tí amẹ́ríkà tó ní kọ̀ǹpútà ọ̀làjú dé àwọn saudi arabia ti lu ọ̀làjú wọn kọjá bẹ́ẹ̀. láyé ìgbà kan tápá kan àwọn oníkankankan ẹ̀sìn sẹ̀dé tí a bá rí èèyàn tó wọṣọ tó dáa tí ń gbélé tó dáa wọn ni ẹ nítawọn eléyìí wọn gbé láyé náà nù bàbá dàlùkì àmọ́ wọn ní nírú ẹ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ oh, oh. ọba gbádùn láyé bọ ọba níṣẹ́ rẹ̀ tó sin lọ́wọ́ tó gbádùn lọ́run kí ló dé tó jẹ́ pé áfíríkà gbogbo raw material tẹ́ fi ṣe miracle ayé Africa. ló wà. àwọn kan sì gọ sábẹ́ wọ́n máa sọ pé ẹ̀sìn làwọn ń ṣe for example ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ní northern part of the country oh. nílẹ̀ haúsá ìbáwọn kan ní boko haram àwọn kan ní banditry mi àbá fẹ́ dúnbó èèyàn wọ́n sì ṣe bìsímì la ibo lẹ́sìn ti kọ̀ wọ́n ẹ̀sìn kí wọ́n jà fún owó ní kò yí ọ̀pọ̀lọpọ̀ Zamfara làwọn mineral resources kan pọ̀ sí jù wọ́n pe mineral resources kan, ní lithium ọ̀wọ́n ju diamond lọ ọ̀wọ́n ju epo lọ ọ̀wọ́n ju epo tí wọ́n ń wà nílẹ̀ Ìbò ọ̀wọ́n ju lọ times fifty times Allah. lithium òun ni wọ́n ń lò fún energy dense lithium tí ń bẹ ní Zamfara tóyìnbó bá ṣe anything bí aeroplane bí nǹkan kan ntí ó gbèrè wọn lè rí díẹ̀díẹ̀ rẹ̀ nílùú wọn ìyanu bẹ̀ wá ni pé tí wọn bá ń wá ibi tó pọ̀ sí láyé táwọn ti máa rí tí ò ní tètè tán áfíríkà náà ti máa rí oh, oh. áfíríkà ni wọ́n ti rí gbogbo tí ìlú òyìnbó fi ń great áfíríkà náà ò dẹ̀ kú òlójú kan kí ló fà á wọ́n ti fẹ̀sìn kó èmi àti ẹlẹ́rú wọ́n lọ́run nìkan ni á lé àlìkìyámọ̀ nìkan ni á lé. Mm. lẹ́yìn ká kírun ká gbààwẹ̀ ayé yìí èsè tiwa ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó rírì. lẹ́yìn ìgbà tí àkùránì sọ fún wa pé wà látàn sáná sí ìbákami náà wà látàn sáná sí ìbákami náà wọ́n náà láyé sọ́ọ̀kù ọ̀nà aláàlì ni ó ní ọgbọ́dọ̀ aráàmù. wọ́n pè ní lithium àkọ́kọ́ nìyẹn máa sọ méjì péré nínú àwọn oríṣiríṣi méjì tó wọ́n jù yẹn náà ni mo fẹ́ mention. ní oh, oh. tí ń pè ní lithium tó pọ̀ ní sanfara gbogbo rechargeable battery ayé lithium ni a fi ń ṣe. Oh, ẹ wá wòye ẹni tí ń lo fóònù láyé tí ń lo rechargeable ẹ wòye kọ̀mpútà tí ń lo rechargeable ẹ wòye fáànù tí ń lo rechargeable wọ́n ń ṣe rechargeable fáànù fún wa wá láti China àwọn kí wọ́n nírin iṣẹ́ o Nàìjíríà Niger àwọn orílẹ̀-èdè yẹn ni lithium wà. Niger ni wọ́n ṣe àranjú mọ́ nítorí lithium ni wọ́n fi ní fi gbéjọba ológun bẹ́ẹ̀. ẹ̀yin ò máa lérò pé ẹ̀sìn ni wọ́n ń jà fún àwọn ọ̀ máa sọ fún yín pé ẹ̀sìn làwọn ń jà fún wọn á máa ka Quran wọn á máa ka Bíbélì wàràs wọn ti fíńgà ọpọlọ àwọn èèyàn wọn fẹ̀sìn bojú ní ọ̀tọ̀ ní tó ń jà fún wọn mú àwọn kan lẹ́rú pẹ̀lú àwọn àádìsí oríṣiríṣi tómi ò sínú tíra bọ́ọ̀ bá lè bọ́ǹbù ara ẹ̀ bọba ti ń kú báyìí ọlọ́ba lé àwọn obìnrin seventy lórí mo là ti sọrú ẹ̀. mo rán dandan kan tọkùnrin kan sọ pẹ̀lú èdè òyìnbó lẹ́nu mẹ́ta tán interview rẹ̀ ó ní Islam kọ́ àwọn pé àwọn ò ọtí lọ́rùn àwọn wáìnì lẹ́ẹ̀mú lọ́rùn wáìnì òun kì í ṣe bíi táyé. Oh, oh. odò ni sí ni sí of omi wà wàrà wà omi yẹn ó máa sàn táàpù ọ̀tà tí ń bẹ nínú ilé ẹni kọ̀ọ̀kan lálìjẹ́nà ni kíní yẹn ó ti máa jáde. odò tí ń sàn ni kì í ṣe ọtí. wọ́n fi ń ga ọpọlọ èèyàn pẹ̀lẹ́sìn ni. lithium òní ẹ fi ń ṣe rechargeable battery gbogbo cell phone láyé gbogbo fóònù tá a mú kiri yìí lithium ni ẹ fi ń ṣe. àwa tí ń bẹ lọ́dọ̀ wa àmọ́ bá ṣe lò àwọn tí ò sí lọ́dọ̀ wọn ni ẹ mú wa lẹ́rù. Oh, oh wọ́dẹ àwọn dẹ wọ́n wà á tì wá síra wa àwọn tí ò máa lọ bá wọn wà àwọn fẹ̀sìn bojú wọ́n kàn kóra wọn jọ sádùúgbò bẹ̀ wọ́n níbẹ̀ làwọn kámpùsì nínú gbó wọ́n máa lò wọ́n pé ń jagun jihadi ni o bẹ́ẹ̀ bá kú sójú ọ̀nà tọ́lọ́hún ẹ̀ ń lọ àlìjẹ́nà tààrà ni o àwọn tí wọ́n bá tún wá ń wà kíní yẹn wọ́n ní ẹ máa wà á òun láàfin máa ra nǹkan ìjà ogun fún jihadi fojú ọ̀nà tọ́lọ́hún mm-hmm. àwọn tí bí yẹn náà máa lọ wà á wọ́n tó wá kó àwọn kan pé ìyẹn máa lọ kú kẹ́ bá wà àlìjánà wọ́n fíńgà ọpọlọ wọn pẹ̀lẹ́sìn. tó o bá mọ politics ẹ̀sìn ní nàìjíríà tó wà yìí wọ́n á sọ ẹ dẹrú. ìyáálé umoru. kàmá ṣáàbìkà àdúrà ló máa ṣàrọ̀ zamanu sáà tí ò azimanu. Màsáwọ̀ òzàmọ̀nù sàátì wà sí mánú. Lásán lẹ lérò pé Boko Haram ọ̀tán ní ti ń bẹ́ńbẹ́ nù. Owó ni wọ́n ń pè kan ní titanium. Titanium aeroplane ò lè fò láyé láì rí titanium oh, ní oh. Nàìjíríà lọ́pọ̀ sí. Gbogbo tí ń jẹ́ aeroplane kò lè fò láì rí titanium. Bí irin ni tó dense ọwọ́ ajẹ́ irin kan tí ò wúwo tó wá lè withstand the any condition tó lè withstand the any weather bí irin bá dé àárín iná yóò yọ titanium rẹ um, titanium ò ní yọ tó bá dé àárín òtútù tó bá pọ̀ jù yọ ká irin yóò kákò titanium ò ní kákò oh, oh. òun náà ní a fi ṣe spacecraft àwọn tí ń gbé lọ ní òṣùpá gbé lọ ní ràwọ̀ nǹkan kan Ìgbò náà náà fi ń ṣe Nàìjíríà náà ti ń rí wọ́n ti ń wà ní Nàìjíríà ní ìsìn kí sọ̀rọ̀ àádọ́ta ọdún oh, oh. tíjọba ò tẹ̀ mọ́ ìyáálé ń mú rú. kàmá ṣáàdìtà àdúrà ló máa ṣàrọ̀hún zamanu sáàtì wàzìmánu máa ṣàrọ̀hún zamanu sáàtì wàzìmánu. tó o bá mọ politics ẹ̀sìn ọmọ tó o bí wọn aṣọ dọ̀tà rẹ̀ ìyàwó rẹ wọn á sọ dọ̀tá rẹ ọkọ rẹ wọn á sọ dọ̀tá rẹ tó o bá mọ politics ẹ̀sìn wà á fi ọkọ rẹ sílẹ̀ nílé wà á máa lọ dáná oúnjẹ fún pásítọ̀ torí pé òun ti fíńgà ọpọlọ ẹ̀ uh-uh. mo gbọ́ tẹ̀wé mo gbọ́ tí kan náà àwọn adarí ẹ̀sìn tó ní ẹnìkan wá bá wọn ó fóun ní ten thousand dollars ó sọ fún pọ́ máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́ba lọ ra aeroplane forty ah lórí yóò pọ̀ jù bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ lọ́ba lọ rẹrun pléènì fọ́ọ̀tì ó tún wá ó tún wá ohun tó ní yóò pọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́ba lọ ra odidi ibi tí wọ́n ti ń wa epo níbo lórílẹ̀‐èdè wo kọ́ńtì wo ìlú wo déètì wo. ó wí tán ni gbogbo wọn ó yàn kan hallelujah. ó wá béèrè pé ta lẹni tí ó tún yọjú lónìí kó wọn sọ fún pé yóò pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Uh-uh. à ń fù lára wa gan-an lórílẹ̀‐èdè yìí wọ́n ń tọwọ́ bọ ọpọlọ ọgbọ́n àwọn èèyàn mo rí tẹnìkan tó ní tó ń bá bínú síyàn kò ní dàárọ̀ ó ní nákàlí ẹ̀ ìwọ ọ̀lẹ ọmọ ọ̀lẹ ńbó lọ́wà ìwọ nìyẹn lọ́lọ́ lọ́ba àkójú àwọn tó ń dá wà láàmú láyé. wàá fi dàrú látúbùkì aláàdì. kí ni tí mo sọ débẹ̀ ọ̀run nìkan kọ́ láàlè àlè ayé pọ̀ mọ́ oh, oh. àmọ́ lé e lọ́nà tó gbà bá ẹ̀sìn mu. ma azana dina wàdúnyà ìdájọ́ kàmá lábàárọ̀ tẹ́ wọ́n òfin dúnyà bìládì ni lábàárọ̀ kan lọ òfin dúnyà ni. ṣé àfíà làáfíà akéwùgbà gold ọmọ akéwùgbẹrú nínú tí mò ń lé jù láyé ní bá làáfíà ó ṣe lórí ẹ̀sìn ilẹ̀ yorùbá àmọ́ wọn máa lè tán já èyí sílẹ̀ tán bá rí pẹ́ ń gbé ìgbésẹ̀ láti stọ́ọ̀pù kí fìtínà ọmọ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ni wọ́n kọ́kọ́ máa kọ́mẹ́ǹtì pé ẹ̀rẹ́ ni tó lóun wá láàfíà sáwà oh, oh. torí pé kọ́mọ ọmọ bá kú láàrin ọfọ kórópọn bàbá rẹ̀ ni oh, ètò bá yà ájà níjà ájà mm, níjà mm. ẹ wò ó lápèjúwe ariwo ilé ti ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi ò bá ẹnìkan jà mí ò dẹ̀ ní èsì ọ̀rọ̀ tí ń fún ẹnìkan gbogbo wọn nu ọlọ́run wọ́n tọwọ́ bọ bírèèni ẹrú ọlọ́run kan ni nínú tó burú jù láyé ni kéèyàn fẹ́ràn owó téèyàn bá fẹ́ràn owó jù wọn ò padà sọ fún pé kó sùn ya iná tí ó dẹ̀ sùn owó tó bá ti jẹ́ pé lẹ́yìn ọlọ́run owó ni tágẹ́ẹ̀tì yẹn everywhere níjọ́ tó bá wá kú yóò wá kú láì ní kọ́bọ̀ lápò yóò kú láì mú kọ́bọ̀ lọ àlìkìyàmù ẹrú ọlọ́run kan náà fẹ́ ba yí ẹ̀ jẹ́ tí gbogbo wa jáde pé kò ní ṣẹlẹ̀ mo mọ iye ọjọ́ iye ọjọ́ tí mo fi sunkún láìrí tí ń pa mí lẹ́kún ni màá rò ní lóru lọ́gànjọ́ òru tí màá máa sọ pé ṣàṣe sùúrù ṣàṣe sùúrù torí tí ẹni ò jẹ́ kí n pa fóònù torí mo mọ tí ń ṣẹlẹ̀ yìí n tó lè pààyàn ni o mo ti fi nọ́mbà rẹ̀ sí special ringing tone Oh, oh. aago kan òru ń gbà mí aago mẹ́ta òru ń gbà mí sake wọ́n mà ti tún gbede wọ́n ti tún post nǹkan kan hàn ọlọ́run mi o ọ̀dà èmi náà tún bọ́ gbàwẹ̀ èmi náà tún bọ́ ṣàdúrà gbogbo ẹ̀ lòun náà wí àwa oh, ṣe bẹ́ẹ̀ lọ fáá gbogbo ẹbí dọ̀tá mi gbogbo ẹbí òǹtọ̀hún dọ̀tá mi mo ń sọ fún pé má kullu ma waladat ul umu kila akhu kì í ṣe gbogbo ẹni tọmọ ìyá kan náà bá bí ni wọ́n ń pè lọ́mọ ìyá o ọmọ ìyá mi ń bẹ tó jẹ́ pọ́ta ni látọ̀run o ẹni ìyá àti bàbá èèyàn ọmọ èèyàn rí ọlọ́run lè ṣe lọ́mọ ìyá èèyàn. mo gbà pọ́lọ̀ ń ṣe mí lọ́mọ ìyá rẹ̀ gbogbo ntọ́lọ̀ ń bá mi ní ìmọ̀ ṣe. nǹkan pọ̀ lórí ibẹ̀ yẹn tí mi ìfẹ́ tú tán. Oh, oh. a bá lọ bẹ́ẹ̀ fún dídí ọdún méjì tó bá ṣèwọ́ ń kọ́ mi ní fèsì bẹ́ẹ̀ ọba tó ní mi ọmọ fèsì Allah. lára àwọn oríṣiríṣi fìtínà yẹn ẹ jẹ́ n sọ ẹyọ kan tí mo lè kárú ẹ̀ bíi fifty ẹ wá jẹ́ kí n sọ ẹyọ kan. ẹrú ọlọ́run kan ni ẹ pè mí ní déédéé aago kan ọ̀sán pé lágbájá ti wà ní sẹ́ẹ̀lì látàlẹ́ àná tàbí látàárọ̀ mi ìrántí mọ́mú ni ha sẹ́ẹ̀lì kẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n lọ jẹ àwọn kan lówó ni mo bá gbéra ó dìyà gan kù mo débẹ̀ ní dédé aago méjì ọ̀sán la bá bẹ̀rẹ̀ sí rí gbogbo ọ̀gá ọlọ́pàá brick wall ni mò ń kàn n tán sọ fún mi ni pé order from above ah, ah. order from above kẹ èmi gangan pé cp cp ò gbé kọ́ọ̀lù mi cp ti gbà yẹn bóyá wọ́n ti sọ fún kó ṣeé ṣe pé gbogbo ibi tó bá ti ní ìṣù yọ yọjú kò gbé kọ́ọ̀lù mi kí ni mo wá fẹ́ ṣe báyìí nínú gbogbo àwọn alágbára ilẹ̀ Ìbàdàn mo pe àwọn márùn mo mọ àwọn mẹ́ta tí wọ́n tọ̀nù mí dáǹtíán ní àwọn ìdásíwò ọ̀rọ̀ lágbájá ẹ sì má pe àwọn ọmọ nítorí ẹ o ọlọ́run pa yín lé o mo fi sínú dò ní àárọ̀ yìí torí tí n bá sọ fún mo mọ tí ó sì. lẹ́yìn bàbá wa rẹ̀ mùsùlùmí dí damak tí mo pè nígbà tó sú mi ní aago mẹ́fà rọ̀lẹ́ ha ààrẹ ni mi ò sí nílé mi ò sí nàìjíríà nọ́mbà yín ni mo rí ni mo fi gbé kí láwa ṣe báyìí ọlọ́run ààrẹ bá ń pe cp cp ò gbé kọlù ààrẹ. Oh, oh. mo wá ronú ta ló kàn mo wá ronú sísítà mi alájà mọ̀sọ́rà sùmánù sẹ́nẹ́tọ̀ mọ̀sọ́rà sùmánù mo bá pè wọ́n ní déédéé aago méje mo ní ìyá mi ó dé o ọ̀rọ̀ ẹ̀sìn dé àwọn ẹ̀dá ẹ̀fẹ́ gbọ́ yẹn wọ́n ní ẹ̀ máa bọ̀ mo ń lọ lẹ́sìn ẹ̀ bá mi mo bá wọn. kí ló dé mo ṣàlàyé fún wọn wọn ni ah! ọ̀rọ̀ ńlá lílé yìí bẹ̀ tẹ́ bá jẹ́ ó dọ̀la ní ìyá mi kò gbọ́dọ̀ dọ̀la ẹni ẹni ẹni tí wà ń bẹ̀ látànà tàbó tí wà ń bẹ̀ látàárọ̀ mi rántí mọ́ nàbà gómìnà òun ló kù tí gómìnà ni chief security ní release oh, oh. Laba bá tún gbéra láti ọ̀nà bódìjà ó tún di firijagbọn ọ̀nà abẹ àtúnwá ẹni tí a ní yóò yanjú ẹ àtúnwó náà kiri ibi mo ti ń dààmú kiri táyà bá tó fọ epo tán nu mọ́tò mo fi gbogbo ẹ̀ mọ́ ẹni yìí bá padà yọjú níbi aago mẹ́jọ òun náà ń sáré bọ̀ ni pé ah sẹ́nitọ́ Mọ̀nsúrà ló pè mí òun dé lọ́ba lọ bá wọn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ àwọn yẹn ní order from above ah ìyẹn ní order from above wọ́n ní ojú wa lọ wọ́n ní kó pe cp ó pe cp ó di gbọ́n kọ́ọ̀lù ọlọ́mọ kí láwa ṣe báyìí ọlọ́run òun náà wá wù ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ security ó wá bí wọn pé condition wo náà fi kún a ní condition wọn á ní condition ni pé at least kó san two million naira two million naira yẹn dẹ̀ ní cash làwọn fẹ́ kì í ṣe transfer wọn bá dojú kọ mí mo ní ah, gbogbo tí ń bẹ lápò tèmi ọjọ́ hundred thousand no two hundred thousand naira níbẹ̀ lọ́wọ́ mi ah, kí láwọn á ṣe báyìí ó bá ní ẹdúró dèmí ṣèk lọ́ba tán lọ nígbà tí ètò wákàtí kan lọ́ba kó two million dé new note tóun náà fẹ́ lò fún ìnáwó tó fẹ́ ṣe bí ọ̀sẹ̀ tó tẹ̀lé lọ́ba kó two million dé ó ní ṣèk ẹsẹ̀ ìwé fún mi pé ẹ jẹ mí lówó mo bá tọwọ́ bọ̀wé àbá kówó lẹ̀ mo sanwó béèlì wọ́n ní kí n wá sáyìn béèlì mo ní hmm, ìyẹn ò kàn bet èmi ni mo tan torchlight sínú sẹ́ẹ̀lì tí mo fi sọ pé lágbájá ó yá máa jáde bọ̀ máa jáde bọ̀ òun gan wò pé so màá sùn lé lálẹ́ mu àà pẹ̀lú ògo ọlọ́run máa jáde bọ̀ máa jáde bọ̀ ó jáde tán ó dì mọ́ mi ó bó mi lójú omi bọ́ lójú tèmi náà àdúkà ọwọ́ tó bí ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta ni mo tó rí kọ́ọ̀lù mi ẹ mọ̀ gbà mí kéèsì mi ti ń gbé lọ kóòtù wọ́n mọ̀ ti ní kán sísì ilé àti mọ́tò mi kódà skul náà ń bẹ́ẹ̀ kí ni í ṣe ha làbátúnjọ bẹ̀rẹ̀ ẹkún arìnrìn torí tí mo bá gbà yẹn gbọ́ gbogbo nǹkan ni mo fi tẹ̀lé yẹn láyé mi ò padà oh, oh. kí làwọn á ok a ní lọ́ọ̀yà mi kan ń bẹ ọ̀rẹ́ mi dáadáa ni ọ̀rẹ́ mi gidi ni aláàánú ni kì í wowó lójú kò sí tí ò lè fi sàánú láti jọ mo ti mọ mi ò regret kò yẹ kí n fún yàn ní nọ́mbà rẹ̀ toró ní agbára gbogbo kéèsì tí mo gbé lọ kóòtù òun lágbára tí ń bẹ mi ní fẹ́ kéèyàn tọwọ́ bọ agbára yẹn torí yóò dùn mí gan mi dẹ̀ ní forgive ntọ́.

òun ò pe mọ̀ pé ó tún ní láńsẹ̀nsì hajj mo ní ah, ó dà ó lọ́dún mo ń ròyìn pé tí mo bá lo allocation a lè kó díẹ̀ fóònù náà ọ̀tán ni ọlọ́run yìí bá pè mí tọ́ra láàánú ẹ̀dá ni ọ bá pè mí oníṣègùn eh, àbúrò yín pẹ̀lú ògo ọlọ́run ọ̀rọ̀ fẹ́ ti wọ̀ láàrin wa mo ní ah, tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni ìjẹ́rin ni ó ni. kódà òun bọ̀ wálé ní next week mun ah, ah ó ronú nàìjíríà ti tẹ́lẹ̀ ni ọwọ́ tí mo mọ̀ ń pa ẹ̀ Allah bí wọ́n ṣe ń da millions pọ̀ mi mọ̀ nǹkan kan parẹ́ èmi kàn mọ̀ pé wàá bá fáìtì fún gbogbo ilé ẹ̀ tí wọ́n gbà ó dẹ̀ pè mí pé sheik ẹ̀ sàlámdùlélà èmi náà sàlámdùlélà ẹ̀ tún ṣe mo tún ṣe ó ní gbogbo ilé ọmọ yín ni mo ti gbà padà gbogbo mọ́tò ẹ̀ ni mo ti gbà padà oh, ah, oh. alhamdulilayi lèmi náà bá mo máa ń sáré forí balẹ̀ fọlọ́run mo wá sí àdúrà fún gbogbo ọjọ́ tó lò láyé òní kan bànújẹ́. làbátúká báyẹn la ṣe wá ń bà bọ̀ láti ọjọ́ yẹn pẹ̀lú àníyàn láì gba one penny sẹ́mi tí mo ń bóyàn ní two million three million lẹ́nìkan á fún mi ní one fifty thousand lóde owó kíni. ìgbà wo lu ọmọ lọ mc olú ọmọ mo mọ iye tí fún mi. Oh, oh. mi ò ṣàfà láàrin jẹfa owó tí tó yẹ tí mo fi bẹ́ẹ̀lì ẹ̀ẹ̀kan na bá ọ̀rọ̀ yìí bọ̀ ẹrú ọlọ́run bá mi kan lọ sógbómọ̀ṣọ́ a lọ gbìyànjú wàláì ní system tá a fẹ́ ti ọ̀tọ̀ ní lecture tí mo ṣe l'Amẹ́ríkà intention mi ni pé kí n fi lecture yẹn arrest ọba kí n kì mú báyìí bàbá wa kì mú bẹ́ẹ̀ tó bá wá rí mi kí inú ẹ̀ ó dùn kí wọ́n á sọ pé bàbá ń tá a nì kó náà wá fún one condition ká sì parí ẹ̀ ẹrú ọlọ́run yìí wá bá mi nígbà mo dé kí lẹ bá bọ̀ bó lọ́hún á ọmọ ìyá mi ọ̀hún mọ̀dún ntọ́sẹ̀lẹ̀ ní ntọ́sẹ̀lẹ̀ ní ntọ́sẹ̀lẹ̀ ní sẹ́ẹ̀sì rò pé solution lè wà on one condition solution fi lè wá o solution wà ìrètí sí wà àmọ́ on one condition mo sọ gbogbo ẹ̀ bó bó lẹ dé adé number one adé number two adé number three adé number four condition bí kọ̀ọ̀kan ni ó kú ń lé mi láago márùn-ún rọ̀lẹ́ n kò dàgọ́ mẹ́wàá àárọ̀ ọjọ́ kejì ni mo bá wọrí íńtánẹ́ẹ̀tì mo bá ń gbọ́ pé lágbájá wà lógbómọ̀ṣọ́ ah lágbájá ò sọ fún mi ẹrù ọlọ́run yìí bí mi pé kí ló dé tá a gbé sórí íńtánẹ́ẹ̀tì gbogbo mítìn tá a ṣe mo ní tá a bá gbé sórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn tọwọ́ bọ̀ òun débẹ̀ ọ lọ fún gbogbo ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ìyẹn ò dùn mí bẹ́ẹ̀ tí mo kàn wò pé ah, ẹlẹ́ẹ̀kẹta tí irú ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ nìyí èmi àtẹrù ọlọ́run yìí náà la ń sọ̀rọ̀ nípa ọkùnrin tó dá gbogbo fìtínà lẹ́lẹ́ Yorùbá tá a jọ sọ̀rọ̀ dáago mọ́kànlá alẹ́

hàn bàbá wọn ni ó torí ọ̀tẹ̀ báwọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ ó ní bí irinwó bá ń bú ni irinwó a máa yin ni kì í ṣe gbogbo ẹni èèyàn bá ṣe dáadáa fún ní fi san padà àti pé èèyàn náà ò retí kóńtọ̀hún ó san ọlọ́run lèèyàn retí ikú san. mo wá rìnrìn àjò yẹn bẹ́ẹ̀ ní ti mo wa sọ ń jọ sí nígbà wa ni wà ní maka o ń lọ̀rọ̀ fídíò ni oṣù June tá a wà ni fídíò yẹn ti jáde ti mama ń okan na awon aburo accuse mi pe ẹ̀yin náà kẹ́ fi wọ́n fúnra wọn ẹ̀yin àfa tí gbogbo wan respect tá a mọ̀ pẹ̀lú èèyàn tẹ́ ẹ jẹ́nu à ṣe sùúrù nígbà rí fídíò yẹn èmi Chairman Al Mustakim gbogbo wa la ṣe meeting pe ọkọ ìyàwó tá a e kò yẹ kó sọ gbogbo tó ṣẹlẹ̀ fáwọn ẹbí ẹ̀ náà ọ̀rọ̀ kó àtìyàwó kí ló ń ṣe ẹ́ a sì bá yàwó náà wí níbi tó ti yẹ ká bá wí mo ní àwọn ọdíò kan lọ́wọ́ tí mi gbọ́dọ̀ rìlíìsì síta. àṣe gbogbo ẹ̀ kálàáfíà ó lè bá a jọba màmá bú mi àwọn àbúrò bú mi wọn bú mi dàrẹ́tì ọbẹ̀ tí wọ́n ń lè bú àgbà láti June ẹ wo ọlọ́run tí bàbá ẹ̀ wá kú nínú oṣù kẹjọ oṣù kẹfà sóṣù kẹjọ àwọn tí ń rí lórí íńtánẹ́ẹ̀tì oṣù kẹjọ ni ẹ tó rí ni fídíò yẹn ti wà lórí fóònù mi láti gbà yẹn ẹ wo yìí náà ló sì sẹ́ǹdì ẹ̀ sí mi mi rí from anywhere àfi bẹ́ẹ̀ wo ọlọ́run yìí ṣe mo pe ẹnìkejì rẹ̀ mo fi ọjọ́ tí ń wọ sàárè sùn búra mo fi alkiyama mi búra mo fi gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí mo ṣe láyé búra mo pe ẹnì kejì rẹ̀ pé ha ọ̀rọ̀ tí lágbájá ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yẹn le gan ìbáwọ́nà àlàáfíà ni ẹni tó gbé ọ níjà níjọ́ tí wọ́n tú ọ sí òòrò ó sì ń bu kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ẹ máa bá sọ̀rọ̀ o tó bá dé èmi náà ó bá sọ̀rọ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ kò sí ní tó burú lọ kí ẹni tó kí èmi náà ń ronú síkírọ́rìtì ara mi ni mi ì bá lọ Allah. pé mo dẹ̀ ní intention pé màá sì débẹ̀ torí bàbá dáadáa ni bàbá yẹn jẹ́ sí mi mo oh. fi ọlọ́run búra tí mo wí jọ ni. Allah. àfi mo ṣe gbọ́ níjọ́ kejì pé wọ́n ń lérí sí mi wọ́n ní tójú rẹ̀ ò rí pẹ̀lú àwọn tó lọ kí yẹn tí mo bá tó bá jẹ́ pé tí mo wí yàtọ̀ ó kù mí ọkọjọ́ tí máa pàdé ọlọ́run tó ní mi. Allah. àwọn àfáà wa nílùú Ẹdẹ wọ́n ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún wọn pé ó ti tán kódà mo sọ fáwọn àfáà wa mo ni gbogbo ìjà ti ń ṣẹlẹ̀ yìí á ṣètò ẹ̀ ẹnìkan péré lẹ́kàn bá a ṣàdúrà lé lórí oh, oh. torí tíríìpù kan ò kí n le gbogbo ẹ̀yin te ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá a ṣí ààrẹ jìnnà kí ni wọ́kọ̀ mi ò rí tó kọ oh, ẹ a like a comment kí mo fẹ́ pé kó bàjẹ́ ilé mo. tí mo wà nú ẹni tọ́lọ̀ mú dúró èmi kọ́ ni mo kọ́ bẹ̀tí mo wà nú ẹni tó mú léyìn dúró ẹ̀sùn wo ni wọn ò fi kàn mí tán ìbàjẹ́ wo ni wọn ò ṣe nítorí mi tán àwọn ọmọbìnrin kan bẹ ìyá wa kàṣẹ́ẹ̀tì ni ẹ gbà wọn lẹ́nu mi mo sọ fún ìyá kàṣẹ́ẹ̀tì pé mi ní foríjì wọn ti fi jáde láyé nítorí ọ̀rọ̀ burúkú tí a sọ sí mi ọ̀kan bẹ ní Saudi Arabia ìmọ̀ bíi tí kejì wà wọ́n sọ ọ̀rọ̀ sí mi débi pé oh, oh. torí pé mo dúró ti ọmọ ìyá mi ọmọ ìyá mi ni mo dúró tí lọ́sàn-án lóru wọ́n wá sọ èébú kan tí mi ní gbàgbé tí n dẹ̀ ní sọ lórí íńtánẹ́ẹ̀tì ó dùn mí gan ìyá kàṣẹ́ẹ̀tì ló wá padà bẹ̀ mí torí gbọ́ mo gbọ́ pọ́bìnrin yẹn wá ṣe wedding ní nàìjíríà ibi wedding rẹ̀ gangan mo ti fẹ́ lọ gbé wọ́n ń jáde ibi wedding báyìí torí ń dọ́tò náà sọ̀rọ̀ ìbànújẹ́ fún mi ọjọ́ ayọ̀ ló bà mí nújẹ́ màmá yẹn ló ní kí n gbàgbé ẹ̀ ẹ wá dákun kí ló fà wàhálà tó báyìí ẹni tó tá a ti tá à bá jà yìí ọ̀rẹ́ wa lòun náà àbájájá kókù náà òun náà níjọ́ tí ò wúlò fún wa tá a bá lè mánéjì ẹ̀ tó change yóò rin sálò náà jẹ́ fún Islam bẹ̀tẹ̀ èèyàn kì í lẹ́wẹ̀rẹ̀ láàbọ̀ ọ̀nà yóò tún padà oh, oh. ẹlòmíì ò ní bóyá kẹ́ ẹ ti forí jìn ah. bẹ́yìn náà ṣe ń forí jìyàn kọ́ nìyẹn sá ẹ̀yin náà kì í forí jìyàn bẹ́yẹn sá. àwa wá rẹ́dì láti ṣàforíjì but with condition oh, oh. nìṣó ní kóòtù kájọ dúró báyìí a sì fọlọ́ búra fún pé a ní mú ọ ṣèwé fún wa pé o ò ní bú gbogbo ilẹ̀ Yorùbá mọ́ gbogbo àwọn àfáà wa ẹni ọba ara ìdá rẹ̀ tó ṣe tó kùn kọ̀rẹ́tì ẹ̀ ní má ba yí ẹ̀jẹ̀ ṣèwé fún wa ni tó bá ti ṣèwé fún wa àlàáfíà ó jọba ní tá a dúró lé lórí nìyẹn àsọpá parakùnrin yìí náà bẹ̀tẹ̀ ẹ lọ wò ó látijọ́ tí wàhálà ti ń bẹ nílẹ̀ Yorùbá yìí gbogbo wàhálà ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ láti 2019 ni ló ti bẹ̀rẹ̀ kò sẹ́ni méjì tó gbé wá kọmọdé ọ kọ́mẹ̀ǹtì sórí program tágbàlagbà ń ṣe pé ẹ̀yin àfáwèrè orí tó ń lanu bí ẹnu ọ̀nì ẹrú Ọlọ́run yìí ló gbé wá. Allah ká rí péjì òun péjì ká sì lọ change orúkọ tí ń bẹ lórí ẹ̀ sí rí ká ṣe fake page ẹrù ọlọ́run yìí náà ló gbé e wá. ká máa lo àwọn orúkọ tí èsì tí ò nítumọ̀ fake name ká fi máa kọ́mẹ̀ntì ebú ẹrù ọlọ́run yìí náà ni. ká máa flag program àwọn èèyàn lórí internet ẹrù ọlọ́run yìí náà ni. ká mú ẹnìkan sọ̀rọ̀ ẹlẹ́ni tó bá dọ̀la ká sọ́dọ̀ta ká tún mẹ́lòmíì náà sọ̀rẹ́ ẹrú ọlọ́run yìí náà ni. àwọn àwọn alùsùnfì àtàwọn jamaatu alùsùnnà wa jamaa àwọn alùsùnnà wa jamaa wọn bára wọn jàjà tó le báyìí rí oh, oh. wọn ń gbọ̀nà ara wọn wọn ń fira wọn mọ̀nà bẹ̀tì kò le tó báyìí rí káàfà ò jáde kó máa sọ àṣírí inú ilé ẹnì kọ̀ọ̀kan àtẹ tó rí àtẹ tí ò rí kò lè báyìí rí ká máa fún ọmọ akéwú ní owó hundred thousand pé lọ́ọ́ mú àṣírí ọ̀gá ẹ̀ wá kò lè tó báyìí rí ká bẹ̀rẹ̀ sí bíríìjì àwọn ọmọ kéékèèké lórí ọ̀nà burúkú yìí kò ṣẹlẹ̀ rí ilẹ̀ Yorùbá gbogbo nta wá ṣe lọ yìí lẹ́rú Ọlọ́run tó jọmọ ìyá mi kọ́lọ́ ń bá mi dúró tì kọ́lọ́ mọ́ ba ọlá rẹ̀ jẹ́ torí tó bá bàjẹ́ fún un yọ kàn mí torí màá tún banújẹ́ oh, oh. ló bá bẹ̀rẹ̀ sí sọ tí ó mọ̀ nípa mi èmi wá mọ̀ pẹ̀lú ọlọ́run yìí ó ti rí i pé kò sí ọ̀nà ẹni tó yẹ kí n tijú jù mi ò tijú ẹ̀ ẹnìyẹn lòun ọba mi sọ̀rọ̀ mọ́ mo ní no problem béèyàn bá lówó ọlọ́run ló fún kò sí ní tó sọ pé ọlọ́run ní fún gbogbo àná lówó tí n bá tijú èèyàn títí tó bá sún mi kan giri màá kọlu ó ń tàn. aláàánú ní bọ́sítọ̀bù láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti ń pariwo ẹrú ọlọ́run yìí ọ̀pọ̀ nǹkan ni mo mú mọ́ra ajọ lòfẹ́ láàrin ara wa gbẹ̀dẹ́ náà lẹ́sọ̀ wá di nítorí pé mo ní nóò bó ṣe yẹ ká ṣe nì ọlọ́run yìí wá lérò oh, oh. Baba tí àbùkù bá dé yọ kọjá ń tẹ̀lé rò bí ọlọ́pàá bá gbẹ́rù mi gbogbo nàìjíríà ọmọ pé fìtínà ó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé lórí irú ọ̀rọ̀ bá ní. bàbá wàláyé àbùkù ń bọ̀ àbùkù ń bọ̀ ẹ̀yin lè já lálàáfíà nílẹ̀ yorùbá. tó bá jẹ́ yí pé bàbá tó bí yín ni baba Sheikh Adam Baba tèmi ń da sọ́ọ̀bù tí mò ń pọ́n lé ṣe jẹ́ ipé ẹ̀gbọ́n yín ni bàbá wa Muyideen Ajani Bello sẹ́gbàmọ́ra ẹni a ní sùúrù àlà àti gbọ́ gbogbo ibi tá a bá ti fẹ́ mú ọkùnrin yìí lẹ̀ lọ fowó tulẹ̀ ẹ ń lo agbára ẹ ń lo owó bí ìgbà tówó yìí ò ní tán ẹ ń lo owó bí ẹni pé torí yín nìkan lọ́lọ́run fi ra owó àbùkù ń bọ̀ lẹ́ẹ̀kínní àbùkù ń bọ̀ lẹ́ẹ̀kejì àbùkù ń bọ̀ lẹ́ẹ̀kẹta. tábùkù yìí bá dé yóò kọjá ń tẹ́ lérò gbogbo ayé wà á padà gbàgbọ́ pé ẹni tó káyìn nínú ayé yẹn fẹ́ fi sin lọ́ni ẹ fi sin lọ́hùn ẹ fi ń kó ìnira bá wa mùsùlùmí ni. ẹni tí ó parí ìjà bàbá hekanta wà lẹ́ẹ̀kì máa hadalta ẹ dájọ́ ọbẹ̀ tẹ̀ ṣe déédéé ẹ̀wà just ẹ mú ẹnìkan dání fẹ́nìkan ayé ò rí bẹ́ẹ̀ a kì í sọmọdé à ń pọn yín lè níta ẹ̀ ṣe fún wa rí à ń sọ pé ẹ ṣe lẹ́yìn owó Ramadan pẹ́pẹ́pẹ́ ni yòókù o bẹ́ẹ̀ a lè yọ contribution yín kúrò nù ayé wa mo ṣe máa ń wíńdọ̀ bàbá Adédìbú ti lọ ẹ̀yin ni kókó tí mo tún rí mo mọyì nǹkan tí mo ti lùsì lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí oh. mi ò tijú yín lórí ọ̀rọ̀ yìí tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ ṣe. ẹ lọ da gbogbo kéèsì rú the worst tẹ́ lè ṣe nu ẹ lọ da gbogbo ẹ̀rú ẹ da everything ẹ̀rú ẹ da everything ẹ̀rú àbùkù ń bọ̀ oh, oh. àbùkù ń bọ̀ mo sún kàn giri bàbá mo ń declare fún yín pé ẹ ti sún mi kàn giri àbùkù ń bọ̀ oh, ẹni yìí níyìn náà ẹni àpọ́nlé níyìn níjọ́ tí wọ́n kidnap ọmọ mi ẹ̀yin nìkan lẹ dá odidi owó san ẹnu omijé lójú mi. Allah bẹ̀tẹ̀ ọ̀rọ̀ lẹ̀ Yorùbá lélẹ̀ yìí bá a bá yanjú ọ̀rọ̀ yìí nítorí nùbí wàhálà yóò tó bẹ́ lọ́jọ́ iwájú. ẹ wo ń tọmọkùnrin yìí dánwò ẹ wo bó ṣe tọwọ́ bọ ìdílé Aláàfin ẹ wo bó ṣe change orúkọ ìran mi. àbà tírù mi bá ń sọ pé mo ti ná over thirty million lórí case ẹ mà pé ẹnìkan ló ti ná three hundred million tí ò jẹ́ kówó mi yọ. Oh, oh tó ń gbogbo connection ta ní agba bench warrant mẹ́rin lórí ẹrú ọlọ́run yìí ẹ̀yin lẹ̀ járí mú ẹ̀yin ni ẹ̀yin ni o ọlọ́run ó bi yín léèrè lọ́jọ́ gbèǹde kìyàmà tẹ́ ẹ bá fi ọ̀rọ̀ yìí lẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ọ̀rọ̀ yìí ẹ kápá ká ẹ pé gbogbo wa ẹ kápá ká ẹ sọ yìí pé tó bá jẹ́ pé wọ́n ló ṣe aburú ẹ̀yin ọlọ́pàá ẹ mú ẹ tì mọ́lé ṣe ẹ ti tì mọ́lé wákàtí kan yẹ túlẹ̀ ọ̀ya sọ pé wọ́n má bínú olórin ẹ má bínú àánú sì ó ti tán bàbá ẹ̀yin náà lẹ tó wàá pàṣẹ fún. mo rí kọlu ají teslim máa lórí ọ̀rọ̀ yẹn. mo fẹ́ sọ ní tó pọ̀ bẹ̀ tí kọlu ọmọ ìyá mi tí mò rí yìí ó bírèkì mi díẹ̀. mi ò tijú ẹni bọ́dì tí n bá fẹ́ jí sí ọlọ́run. mi ò bẹ̀rù ẹni bọ́dì lẹ́yìn ọlọ́run tó dà mí. owó yín náà ni a fi tan ọmọ ìyá mi yẹn tó náà fi ń ṣe bí ẹni tí wọ́n fi ata sí mú owó yín ni wọ́n fi tàn ẹjá láàfíà òjọba àwa mùsùlùmí nìkan kọ́ la wà nílẹ̀ yorùbá ó yẹ kó tìyàn lójú pé lónìí lọ́la bí ẹkún apẹkọjẹ kò yẹ kó jáwa mùsùlùmí nìkan kò dùn mọ́ wa bí ṣe ń lọ ìyá fẹ́ kó parí wàláì bẹ́ẹ̀ bá mú ọ̀rọ̀ ọmọkùnrin yẹn tó bó káàdì lórí gbogbo bàbá wa tẹ́ ẹ bá yọ ti ẹnìkan kú ń bẹ́ẹ̀ a parí ìjà lobu àtẹ̀kọ́ a parí ẹ̀ láàrin ọjọ́ kan péré oh, oh. ó kálukú ko withdraw gbogbo ohun tí ń bẹ ní court òun ni ò ní jẹ́ kó ṣeé ṣe oh, ọmọ ìyá mi ti nbe bẹ omo ọmọ ìyá mi ni mi ò lè sọ pé mi ò mọ́rí gbogbo nítorí kó ṣẹlẹ̀ tẹ ẹ bá mú ọ̀rọ̀ arákùnrin yẹn kúrò láàrin wa wàláyà a parí ẹ̀ fúnra wa tá a nídìí anybody tẹ ẹ bá mú ọ̀rọ̀ arákùnrin yẹn tẹ ẹ bá mú kúrò lórí ọ̀rọ̀ àwọn ògo olórin ẹ mọ̀ pé ti pín ògo yẹn ògo olórin ọmọ yìí náà ni ọkùnrin yìí náà ni owó tẹ̀ ń fún ni fi ń pín àwọn èèyàn kiri àbábàríkà kọ́ńtró ògo olórin padà tí ó tún tóbi ju tàkọ́kọ́ lọ. tẹ́ ẹ bá yọ ọrọ ọmọkùnrin yìí kúrò ń inú bàbá ó dùn bàbá ó bàbá ó gbà bọ́ọ̀lù bẹ́ẹ̀ bá yọ ọrọ ọmọkùnrin yìí kúrò níbẹ̀ bàbá Muyideen Ajani Bello wọn mú tẹ̀sùbà àwọn òdùpẹ́ lọ́dọ̀ ọ̀nà kì í ṣe láti ràn lẹ́wọ̀n bẹ̀tẹ̀ dájọ́ òdodo bó ṣe yẹ ká ẹ dà tẹ́ ẹ bá fún mi ní kọ́bọ̀ mọ́ aláàánú ní bus stop ẹ̀yin kọ́lẹ̀ ń fún mi lówó tí mo fi jẹun o ẹ̀ ń sponsor program ni ẹ̀ ń ṣàánú ẹ̀sìn ni hmm. èmi náà dẹ̀ ń ṣàdúrà fún yín mi dẹ̀ lù yín jìbìtì rí mi lérò pé mo gbé bùkátà ten million dọ́dọ̀ yín rí a sì mọye táwọn míì gbà mo ń lo ayé mi bọ́lọ̀ ń ṣe ní kí n lò ó ni ọmọ ìyá mi tó wà nìbàdàn mi ò bínú sí i ìkejì ẹ̀ ń kọjá lọ ó wá kí mi lé ní ẹlòmíràn rò pé nítorí ìyẹn ló fi wá ó ti sọ fún mi láti bí ọ̀sẹ̀ kan pé wọ́n yàdọ̀ mi lé ní kò ní kankan ṣe pẹ̀lú tó wà lẹ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ mi ò tágẹ̀tì anybody ẹni ọba dẹ̀ ni mo tágẹ̀tì òun ni problem ti ẹnu àfọ́jú tí láǹtà bọ́ lọ́wọ́ ẹ̀ kéèyàn má bu pé kí lòun wò tí láńtà fi fọ́ ní tó bọ́ lọ́wọ́ ẹ̀ ti ju ẹyin láńtà lọ. Oh, oh. nítorí náà part one lélẹ̀ máa retí sójà máa retí ọlọ́pàá máa retí tí ó tẹ̀lé bẹ́tẹ̀ bàbá tẹ́ ẹ bá lè ṣe tó yẹ ah! lẹ́yìn ọlọ́run ẹ̀yin ló ti gbogbo owó gbèrú ilẹ̀ yorùbá pẹ̀yìn lẹ jẹ́ kálàáfíà òjọba. Allah ọlọ́run ṣe yín ló lóríire ó káwọn ìyàwó lóríire tìyìn nọmba one to three kò sẹ́ni tí ì ṣe lóríire nù wọn. a níbẹ̀rù yín àtijú yín tẹ́ ẹ bá pè mí màá mọ̀ pariwo ní dádì dádì dádì kí lẹ fẹ́ nítorí pé n tẹ́ ń ṣe ààrẹ ni tó lè díjú mọ́ rí ṣerú ẹ̀ àmọ́ n tẹ́ fẹ́ fi káyìn rẹ̀ yìí yóò ìrèzì gbogbo n tẹ́ ti ṣe kọjá o. ẹ lọ change bàbá ẹ fi èsúlẹ̀ kí ẹ fèsúlẹ̀ kọyànjú ara ẹ̀. Oh, oh ẹ tú okùn lọ́rùn èṣù ẹ̀yin ni ẹ̀yin lẹ́ẹ̀jẹ́ bàbá mùdírù orin ẹ̀yin ni no lẹ́ẹ̀jẹ́ bàbá mùdírù ọmọ gbá bọ́ọ̀lù ẹ̀yin ni ẹ lọ tú okùn o ẹ wá rí i níparí gbogbo àwọn tí wọn lánàbí òjàgbọn bá dàrí part one nìyẹn mò ń bọ̀ lóòótọ́ Sunday tọ́pìkì bàbá mi gangan ni màá lò bàbá mi ní ìrí kọ́ọ̀bì àwọn gangan nífìsí tọ́pìkì Sunday. Allah. yóò le gan o. màá sọ̀rọ̀ pé màá de di báàgì mi lẹ̀ pé tó bá jẹ́ pé sẹ́ẹ̀lì lọ́kàn báàgì mi ni torí kò sí tówó lè se lọ́dọ̀ olówó tó bá kan sẹ́ẹ̀lì báàgì mi ni ẹ̀ so ń ṣe fi ọmọ kan kẹ́kan e je alálàáfíà ńlẹ̀ ọmọ ìyá mi ni ọmọ ìyá mi nílò bu mi je ronu ronú orí burúkú fún ti ọmọ ìyá mi lẹni tá à ń wí yìí náà mi ìrònú aburú sí i bẹ̀tẹ̀ ẹ jẹ́ kó ẹ jẹ́ let bring him to book ẹ jẹ́ kó wà in record pé iṣẹ́ tá a ṣe àparí ẹ̀ síbi kan gbogbo wa ẹ sọ wá dọmọ ìyá ara wa ẹ má fọ́ọ̀sì ẹnìkan láti dàtọwọ́ ẹ̀ sílẹ̀ oh, oh. ẹ má fọ́ọ̀sì ẹni bọ́dì ẹ pè wá jọ bẹ́ẹ̀ pè mí mi ní wá àfi tẹ́ bá ṣe ń tọ́ yẹ lókù torí bàbá mi ní mi rí bí kọ̀yìn sí. Si bẹ̀tà àbùkù ń bọ̀ sà bàbá àbùkù ń bọ̀ bẹ́ẹ̀ bá lówó ẹ̀yin kọ́lẹ̀ ń bọ̀ gbogbo ayé. Allah. bàbá ọwọ́ ẹnìkan kò ká gbogbo òlu bẹ̀tà ọwọ́ gbogbo òlu ká ẹnìkan. Allah. ọwọ́ ẹnìkan ò ká gbogbo òlu bẹ̀tà ọwọ́ gbogbo òlu ká ẹnìkan. Oh, oh. tí a bá ti gbé mi lọ rìmáìndì níjọ́sí. Si, Baba, ẹ gbọ́njọ yẹn náà kì í sẹ́yìn lẹ́ni kán lọ kán lọ arrest àwọn ọlọ́pàá ẹ̀yìn kọ́ gbogbo ayé dẹ̀ believe pé mi mo súnmọ́ yín jù èmi náà mo dẹ̀ ń sọ́fà jù lọ́ndà yín kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o torí kò sí ọjọ́ tí mo dé haram tí ní tọ̀wá fún torí yín kódà bẹ́ẹ̀ mọ̀ pé mo lọ Saudi oh, oh. mo mọ̀ ń sẹ́ndì fídíò míì sí yín pé tọ̀wá tí mo ṣe àdúrà tí mo ṣe ni kẹ́ lè bàjẹ́ ẹ̀rí mi so mi ní béèrè kọ́bọ̀ lọ́wọ́ yín. Allah bẹ̀tẹ̀yìn náà aláàánú ni yín tí mo ń sàánú mo dẹ̀ bí ọlọ́run kọ́ láyé má parun mo bí ọlọ́run kọ́lọ̀ mọ́ wo tẹ́ ń ṣe yìí kọ́ mọ́ fi pa ọ láyé rùn torí tọ́lọ́run fi pa ọ lárùn leléyìí o tọ́lọ́run fi pa ọ lárùn leléyìí tẹ́ dáwọ́lé ọmọ ìyá mi tá ń bá jà ọmọ ìyá mi ni o ọ̀rẹ́ mi dáadáa ni o a parí ìjà tí gbogbo atáyọ̀ tó wá pé a sáà náà wá nì bẹ́ẹ̀ ẹ tẹ̀lé kinní yẹn parí ẹ̀ ẹ wá rí níparí anabi ja ogun badar anabi ja ogun uhud anabi oh, oh. ja ogun khandak oh, ẹlòmíì ó dẹ̀ máa sọ pé àlàáfíà lànàbì wa preach ṣe àlàáfíà tànàbì wa preach ló ó ṣe dójú ogun àlàáfíà ló wá preach bẹ̀ tó jagun in self defence ó jagun láti protect the future Islam tiwantiwa jẹ́ tá a nígbà tá a bẹ láyé tá à nílé protected council for islamic preacher ìjọ wa ni wọ́n fi mí so lórí ọdún mẹ́rin ni ẹlòmíín náà ó tún jẹ́ ńgbà ọba yá kí la bá lọ tá a bá bọ̀ fi dọ̀ra pariwo council for islamic preachers oh, oh. mo wá lè mọ ọmọ ìyá mi ni tí mo ní máa gbé lọ kóòtù tí n bá gbé ọ lọ kóòtù sẹ́mi náà kí n sẹ́mi náà kí n tó yọjú mi lè gbé ẹ lọ gbogbo nítorí o gbogbo èbú torí o mi mi ní kóòtù tí n gbé ẹ lọ oh, fa gbogbo ọ̀rọ̀ lọ́lọ́run lọ́wọ́ nínú tan Islam àwọn ọmọ ogun mùsùlùmí wọ́n lọ sógun kan nígbà tí wọ́n dójú ogun wọ́n kó wọn wọ́n wí ni wọn wọ́n wá kó àwọn mẹ́wàá ọba ìlú yẹn wá ní ẹ̀yin mẹ́wàá ìwá yìí ẹni tó bá lè pa ẹnìkan nínú àwọn tẹ́ẹ̀jọ wá láti lé màá sọ dìgbàkejì ọba oh, oh. mo fẹ́ dẹ́nìkan lọ́lá mo fẹ́ sọ àwọn tó kù dẹ́lẹ́wọ̀n ta ni ó pa àwọn yòókù yìí wọ́n bí ẹni àkọ́kọ́ ó ní láéláé ẹ pa gbogbo àwọn lẹ́ẹ̀kan náà káwọn máa lọ wọ́n bí ẹni ẹ̀kejì ńgbò dórí ẹni ẹlẹ́ẹ̀karùn olóhùn ó ṣe é ọba ní ẹ fún ní ìdá ó yá pa wọ́n lójú wa ó gé orí ẹnì kíní ó gé orí ẹnì kejì ọba ló tó wàá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bì ti dọ̀tún ọba ó fẹ́ jókòó ọba ní ẹ̀yìn ọlọ́pàá ẹ̀ mú wọ́n bá ọba ní pẹ̀lú ògbó ọlọ́run àníbẹ̀ orí rẹ̀ á dáná á wàá fi bọ́dì rẹ̀ ra aná tó fi jóná tapatapata. Oh, oh. a olórí ibú ni ọ fa ìwọ tó o lè pa ọmọ ìyá rẹ tẹ́jọ wá nítorí para ńlá fi ọ sí gbákejì ọba bá a bá fi ọ sí ọba ọba ló kọ́kọ́ bẹ lórí tá a bá fi ọ sí ọba ọbẹ ọba lórí bí a ṣe pa òun náà nìyẹn nígbà wo wá fẹ́ kú ó wá kúkú kèfèrí gbogbo ẹ̀sìn tó sìn láyé gbogbo ẹ̀ waste wa wá dẹni tọ́lọ́run bínú sí nítorí náà ọmọ ìyá ni gbogbo wa o wàláì kò dùn mọ́ mi bá a ṣe waja. bára wa jà oh, oh. but it's a it's a war of necessity oh, mo mọ iye owó tí mo ti lose mo mọ iye customer tí mo ti lose mo mọ iye ọ̀rẹ́ tí mo ti lose ẹ kíyèsí ni àwọn àfáà tí wọn bá dá sí wàhálà yìí ẹ̀rí pàrọ̀ ń pò ó kálukú ń lọ ibi tí ń lọ. wọ́n ń jẹ wọ́n ń káàṣì yàrá díẹ̀ ètí ń ta gúnmọ́ ètí ń ta ewé gbò ètí ń ta ewé tegbò ó ń rí ìta gbogbo èèyàn rà lọ́wọ́ ẹ̀dá àwọn òtẹ́wé àtẹ́gbò bàbá tó fẹ́ ta nǹkan àwọn tá a jọ ń fa wàhálà ìwọ́n tó lọ blọọkì ẹni blọọdọ̀ ẹni tó fẹ́ rà lọ́dọ̀ wa. a sì torí ẹ̀wọ̀ ẹ̀yìn wò tó rà ọmọ akẹ́ ó gbẹ̀rù wìtò mo ní kí ẹ má ṣe kà á nítorí pé rere ló lúwa fi san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la.